الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الله عز وجل إن أعطاك من آياتك وصلى لسبب على سبب إنه سبب ليس ما جاء okùnfà kéèyàn wọná alákọ̀ọ́kọ́ iná ni at-taghawa ẹlẹ́ẹ̀kejì iná ni ìsọ̀rọ̀ ìfàyàtì kéèyàn at-taghawa iná ni ìgbéraga èèyàn gbéraga sí ẹ̀sìn Allah kọ́kọ́ láti sẹ̀sìn ọmọ àwòkọ́ nkọjá bẹ́ẹ̀ àti fún àwọn òbúkátà gbogbo rẹ̀ ilé ìtàn máa ń tàkàrà ẹ̀sìn rí torí ẹ̀ o ṣe ń gbéraga láti jọ́sìn fún Allah sábà bí kejì òun náà ní ká fún ìgbésí ayé ká fún lọ́lá lórí ìtọ̀kìyàmù ọmọ ọ̀pá ayé náà ni ayé nìkan ni tó bá dáa fún yàn ayé náà ni tó bá kú díẹ̀ káàtó ayé náà ni tó bá ń sọ̀rọ̀ àlùkìyàmù àti nǹkan tó ṣẹlẹ̀ sí yàn lẹ́yìn ikú àti báwọn ọmọ àlùjànnà sọ àlùjànnà kì í jọ lójú rárá rárá ilé ayé yìí nìkan wọn náà lọ wà léyà onìkan ní lépa kò sí nǹkan kan tó fẹ́ bí kò ní ilé ayé tó bá ń sọ̀rọ̀ àlùkìyàmà yóò máa ń yé mu ni àlùjáná àbíkílà pé kò sí tó nǹkan ti pé irú àwọn wọ̀nyẹn olùwà ní iná iná ni wọ́n jẹ́ ìfipadà sí wọn. وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى يعني كان رب الاستبير هذا يأتي جسم الله tó ń wo kó ń kọjá bẹ́ẹ̀ tá a sì rí kékeré ìjọsìn náà tó fún ìgbésí ayé lọ́lá lórí tàlùkìyàmà ìwànìyàn jahil òun náà náà jẹ́ ìbùkádà sí rẹ̀. òsì tàbí ṣùgbọ́n nígbà tá a wà láyé láti kú yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan là ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan là ń mà ọ̀pọ̀ ìmọ̀yìn nǹkan là ń ta lábàápàdé rẹ̀ eléyìí tó ṣe pàpàdé rẹ̀ lánàá àgbọ́ lánàá àmọ́ nípa rẹ̀ lánàá táwọn nǹkan tó lè dé yẹn sórí rẹ̀ àti tó lè mú yẹn sórí ibú ọ̀yẹ̀ kó ní làákàyè nínú ẹni tí ó ti kú kọ́ máa ṣe ìtọ́jà nínú nǹkan tí wọ́n ní máa ṣe sábàbí àlùjánnà ó dínà sáwọn aboró ìtàn ni máa ń ṣe sábàbí àti wà náà nítorí pé ìgbà tá a sì wà láyé ní ìgbàláyé eléyìí ńlọ́wọ́ àfọ̀n wa sábà ti lè kú báyìí ó ti parí nǹkan kọ́kọ́ kù ni pé kí ẹni tó gbọ́ tí ó gbà kọ́ máa jẹ kábàámà ìbá ṣe pé mo ti máa ní ìbá kú ti tẹ̀lé tí mo gbọ́ gbogbo ẹ̀ lọ́wọ́ ti pàbó mọ́ lọ́wọ́ báyìí níbo làwọn wọ́n ń kí òun láyà wọ́n ń sọ pé aburú kan ní sí ọ àìdá kan ní ṣẹlẹ̀ sí ọ máa jáde orí ẹ báwọn ẹni tí ń sọ pé báyìí báyìí ni pé olúwa lọ́rán wọn ni àbí báwo bẹ́yàn bíi tiwa làwọn náà báyìí ni màá di àbámọ̀ nígbà téèyàn bá wà níbi tí kò fi lè ṣàtúnṣe má àbámọ̀ láéláé ni àwọn kan gbọ́ wọ́n gbà wọ́n tẹ̀lé òdodo àwọn máa dunnú láéláé gbàrà tó bá ti kú tó bá ti gbé wọn sínú sàárè wọn títí tí èdè lọ́la zondal kuyama tí ìdùnnú wọn tó kún kẹ́kẹ́ ẹ̀jẹ̀ káwa náà kájọ́ ka nínú àwọn tó máa ṣe tí ó gbé ní wàlúùjẹ́nà tá a máa jìnnà sí tí ó gbé ní wọn náà olùwàkóso àmì wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu.